lára ọjọ́ mánigbàgbé nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà wọn ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 1966 ìyẹn on the 15th of january 1966 nígbà tí ìdẹ̀tẹ̀gbàjọba àkọ́kọ́ òun kù tó ṣẹlẹ̀ tí wọ́n sì fi ọ̀pọ̀ ẹ̀mí àwọn alágbára nàìjíríà tí wọ́n fi ṣòfò dànù. lọ́jọ́ tá à ń wí yìí ọ̀pọ̀ àwọn alágbára nàìjíríà bíi alhaji tafawa balewa olóyè sami ládùkẹ́ akíntọ́lá sa Ahmadu Bello ni wọ́n fi ẹ̀mí wọn ṣòfò lára àwọn tí wọ́n pa lọ́jọ́ náà ẹni gbẹdúmọ̀ ọkùnrin olóṣèlú rẹ̀ tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ajé ìyún mínísítà of finance forílẹ̀-èdè yìí ìyẹn lábẹ́ ìjọba Alhaji Tafawa Balewa ìyẹn ọ̀gbẹ́ni Festus Okotie-Eboh òun ni wọ́n máa pa òun náà nípa ọ̀pá lọ́jọ́ yìí o fún àǹfààní gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tòótọ́ tẹ̀ ń gbádùn tẹlifíṣàn wáyé ọjọ́ kejìdínlógún oṣù keje ọdún 1912 ni wọ́n bí Festus Kútì Èbò sílùú Sápẹ́lẹ́ tó wà ní Warri nípínlẹ̀ Delta àsìkò ìyẹn pé ẹ̀yà Ìṣẹ́kiri ni ọkùnrin náà. gbajúmọ̀ olóṣèlú àti aṣíwájú àwọn Ìgbò ni ọ̀mọ̀wé Nnamdi Azikiwe ni àwòkọ́ṣe Kútì Èbò bẹ́ẹ̀ ló súnmọ́ bàbá náà púpọ̀ tó sì jẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ ló ti máa ń gba ìmọ̀ràn jù kódà ògùn náà gbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú NCNC tó jẹ́ ti Azikiwe ọdún 1951 ni wọ́n dìbò yan Kuti bọ̀ sílé ìgbìmọ̀ asòfin ìjọba ìwọ̀ oòrùn àtijọ́ Western Region House of Assembly ọdún 1954 ìkan náà ni wọ́n yàn gẹ́gẹ́ bí akápọ̀ ẹgbẹ́ òṣèlú NCNC tó sì jẹ́ pé kò sí ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé nínú ẹgbẹ́ òṣèlú náà tó lè ṣẹ̀yìn ẹ̀ ọdún 1955 ni wọ́n yan Òkúti Èbọ̀ gẹ́gẹ́ bí mínísítà ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbàyégbádùn aráàlú bẹ́ẹ̀ lọkùnrin náà kópa takuntakun láàrin àwọn tó jà fún òmìnira tí à ń lò lásìkò yìí bí a bá fi mọ́ àwọn bàbá wa tó jà fún òmìnira tán ìyẹn olóògbé ọbáfẹ́mi awólọ́wọ̀ nnamdi azikiwe tafawa balewa amadu bello ládòkè akíntọ́lá àwọn èèyàn bíi èkútì ìbọnì àtúmọ̀ àmútẹ̀lé wọn o kí ẹ lè mọ bí òkútì ìbò ó ṣe gbajúmọ̀ tó nígbà yí ẹ̀ kò sí olóṣèlú kan tó lè ṣe afẹ́fẹ́ yẹ tàbí múra tó tẹ́ bá rí bí òkútì ìbò ṣe máa ń wọ aṣọ tàbí múra ẹnu yóò yá àwọn èèyàn kódà bí ẹ bá rí olóṣèlú kan ní nàìjíríà ń sì tó fẹ́ràn afẹ́fẹ́ yìí tàbí tó ń wo aṣọ tó ń pààrọ̀ aṣọ tó ń wo oríṣiríṣi aṣọ tó ń lo àwọn mọ́tò ńláńlá òkùtì èbò òní aṣíwájú ẹ̀ o òní àwòkọ́ṣe ẹ̀ òkùtì èbò dèrò ẹni bẹ́ẹ̀ ń tẹ̀lé ṣá bó ṣe di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 1966 tá à ń sọ yìí ìyẹn nígbà tí ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ ṣẹlẹ̀ ní nàìjíríà tó jẹ́ pé àwọn tó ṣíwájú àwọn sójà tó fipá gbàjọba náà ni ọ̀gágun kaduna ndiogu ọ̀gágun timothy onwatuegu àtàwọn míín bẹ́ẹ̀ ìní wọ́n máa pa àkútì ìbò náà mọ́ àwọn alágbára tó ń pa o ẹ̀sùn tí wọ́n fi ka àwọn alágbára nàìjíríà tí wọ́n pa nígbà náà ni pé ìkúdùjẹrẹ àwọn ti pọ̀ jù àti pé wọ́n ti fẹ́ kó owó gbogbo nàìjíríà jẹ ṣùgbọ́n o lásìkò tí ìdìtẹ̀gbàjọba ìfáfífẹ́ ṣẹlẹ̀ ìlú sápẹ́lẹ́ ní ìkútì ìbò ìlú lọ fún pọ̀ sísìn ọdún ìyẹn ọdún kérésì àtọdún tuntun láti bá àwọn ọmọ àtàwọn ẹbí rẹ̀ ṣe ọdún ṣùgbọ́n bó ṣe dọjọ́ kẹwàá oṣù kìíní ọdún 1966 ní Tafawa Balewa tó jẹ́ alákòóso orílẹ̀-èdè ìlú pè pé kó máa sáré bọ̀ lẹ́kọ̀ọ́ nítorí wàhálà òṣèlú tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láàrin olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti olóyè Ládòkè Akíntọ́lá èyí ló fà á tí Òkòtiẹ̀bọ fi kúrò ní Sápẹ́lẹ́ lọ sí ìlú Èkó tó ì jẹ́ pé ọjọ́ kìíní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kìíní ọdún 1966 ìní wàhálà ṣẹlẹ̀ nígbà tí wọ́n kàn jí Òkòtiẹ̀bọ gbé nípínlẹ̀ Èkó kò ń ṣe pé àwọn ajínigbé ló jí ìkótì ibùgbé o àwọn sójà tá a dárúkọ tó bẹ́ẹ̀ fipá gbàjọba ìlú gbé o tó sì jẹ́ pé ìpakúpa ni àti ẹ̀gbọ́ pé òkúta èbò jẹ́wọ́ ọkùnrin méje fún àwọn tó di, gbé tí wọ́n ní ìbọn tí wọ́n yìn kó wá rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n fọ orí ẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ ni kódà lẹ́yìn ọdún kan ni wọ́n tó rí òkú òkúta èbò sin tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn àtàwọn bẹ̀rẹ̀ bí ẹ̀ ní ọjọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ èèyàn sunkún ojú wọn wú kí ẹ lè mọ bí Òkòtì Èbò tó ṣe jẹ́ alágbára àti gbajúmọ̀ èèyàn tó nígbà ayé Òkòtì Èbò gbajúmọ̀ ní káàkiri àgbáyé kódà ọ̀rẹ́ tímọ́tímọ́ òun àti ààrẹ ìkarùndínlọ́gbọ̀n ilẹ̀ Amẹ́ríkà ìyún ààrẹ John Kennedy èyí tó jẹ́ ìyàlẹ́nu ńlá fún gbogbo ọ̀pọ̀ èèyàn pé olóṣèlú ilẹ̀ adúláwọ̀ tí kìí ṣe ààrẹ ó lè bá odidi ààrẹ Amẹ́ríkà sọ̀rẹ́ ìmọ̀lẹ̀ fún àǹfààní ọmọ àsìkò yìí Òkòtì Èbò yìí ló ṣètò bórílẹ̀-èdè ṣe ní owó tí à ń lò fúnra wa kan náà ló tún dá ló pilẹ̀ báǹkì àpapọ̀ orílẹ̀-èdè yìí ìyẹn Central Bank of Nigeria lọ́dún 1959 yaba ní ká máa ka àwọn àṣeyọrí láti èkó tí èkó ṣe fórílẹ̀-èdè yìí àwọn àṣeyọrí náà pọ̀ o ó pọ̀ rẹpẹtẹ yàbúrata ọ̀pọ̀ èèyàn ló tiẹ̀ ń sọ pé pẹ̀lú bí òkú tí èbó ṣe jẹ́ ẹni tó jẹ́ kí nàìjíríà ní owó tiẹ̀ tó tó pilẹ̀ báǹkì àpapọ̀ nàìjíríà ó yẹ kórúkọ àtàwọn àwòrán ẹ̀ wà lára àwọn owó tí à ń ná ṣùgbọ́n tíjọba kò tí ì ṣẹ̀yẹ ńlọrun fún un lásìkò tí òkú tí èbó kú lẹ́ni ọdún mẹ́rìnléláàádọ́ta. Ìyàwó kan ìyẹn Victoria àti ọmọ mẹ́rìnlá táwọn obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ bí fún un ló fi sílẹ̀ sáyé lọ. Ẹ jẹ́ ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tí a tún mú ìṣẹ̀lẹ̀ ìbánilòpọ̀ míì tó mú orílẹ̀-èdè Nàìjíríà ti tì sẹ́yìn wá fún yín. Títí dìgbà náà ẹ bá wa sọ̀rọ̀ lórí zero eight zero five two zero zero nine four two seven zero eight zero five two zero zero nine four two seven títí lọ́sẹ̀ tó ń bọ̀ tá a pàdé. awalawa, jina la Bao double.